بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورق مرقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفى يتوفاكم بالليل ويعلم ما جرحتم ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون وهو القاهر فوق أيديه ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجعنا من من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم ثم أنتم تشركون قل هو القاهر على أن يبعث عليكم عذاباً أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو من تحت أرجلكم أو أو يلبس أو يلبسكم شيعا ويذيق بعدكم ويذيق بعدكم بأس بعد انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل, لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكر فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى ولكن ذكرى لعلهم يتقون وذل الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة, وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفسا نفس بما كسبت أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون قل ادعوا من دون الله ما لا ينفعنا ولا يضرنا ما لا ينفعنا ولا يضرنا ونرد على عقابنا بعد إذا دانا الله كالذي استهوته الشياطين في الأرض في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى تأتنا قل إنا هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام ala rasulillahi wa ba'd adúpẹ́ fọ́lọ́hun ayin ọlọ́hun náà pẹ̀lú ẹ̀yìn tó tọ́ sí tó sì jáde àyẹ̀rí fún tó sì pé àtúnwà jẹ́rí ọ̀kan ṣoṣo ọlọ́hun àti títọ́sí rẹ̀ ti ìjọsìn lónìkan a sì jẹ́rìí ìjójíṣẹ́ ànábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti jẹ́rúsìn rẹ̀ fọ́lọ́un kí àtọ́lọ ọlọ́run kó máa bá jíṣẹ́ náà pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí àgbáńláyé pátá tí ó yàwà náà lẹ́lẹ́yìn eléyìn akírawa ní kíkí ti Islam pé assalamu alaikum wa rahmatullahi pẹ̀lú ògùn ọlọ́run a tún máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tán bá bọ̀ nínú Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an áyà tí a ti gúnlẹ̀ lánàá òun náà ni áyà ẹlẹ́ẹ̀kejìdínlọ́gọ́ta nínú súra náà tá sí 58 pẹ̀lú ògùn ọlọ́run a máa tẹ̀síwájú láti àyà kọkàndínlọ́gọ́ta tá a mọ̀ sí 59 nínú súra ẹlẹ́ẹ̀kẹfà ألهم بينكما وعليهم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم asadi ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ̀ìtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run mẹ́jọ ráyè láàrin wa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah ọlọ́run ní wá ìdáhù mẹ́fà tí ó lé gọ́ ìbí láyá ìlàmù ha ìdáhù mẹ́fà tí ó lé gọ́ ìbí láyá wà ìdáhù mẹ́fà tí ó lé gọ́ ìbí láyá ìlàmù ha ìdáhù ọlọ́run ní ẹni tí ó báyé kó jẹ́ kó yẹ ohun ẹni tí ó bá mọ̀ tẹ́lẹ̀ kú lọ́ọ́ gbogbo àwọn tí ò bá sì ti rí gbọ́ kí wọ́n tẹ́tí wọn bẹ̀lẹ̀jẹ́ lékè ara kí wọ́n gbọ́ nǹkan tí òun fẹ́ wí fún wọn ìndà ohun mẹ̀fà tí ò lè gọ́ ibi àwọn mẹ̀fà tí hù òun náà làwọn kọ́kọ́rọ́ àlẹ́gọ́ ibi nǹkan tó pamọ́ láyá alámùhá kò sẹ́ni tó mọ̀ wọ́n ìlàlọ́ọ̀ òun ọlọ́wọ́ bá nìkan lòún mọ̀ bẹ́nìkan bá pépè àwọn mọ̀fátí olègọ́ ibi ó bá pépè ẹ̀ mọ́ra ẹ̀ ááyà yìí ni ó fọ èsì wípọ́rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ àwọn mọ̀fátí olègọ́ ibi yẹn márùn-ún náà ni wọ́n gẹ́bà nàbí ṣe ṣàlàyé fún wa anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní khamsun la ya'lamuhunna illa Allah àti ṣàlàyé nínú súra iná akànmúlérèfì àti bọ́lọ̀ bá arẹ́bì ní márùn ni wá kò sí ẹni kankan tó ma àyàfi ní ọ̀nà lọ́lọ́wọ́ ọba nìkan ló àwọn mafati olùgọ́ ibi yẹn tàà ní márùn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ní ilimusa igbó láyé fẹ́ parẹ́ ọlọ́run tó fún wa nínú suratu Luqman ọlọ́run ní ilimusa وينزل الغيظ ويعلم ما في الأرحام وينزل الغيظ ويعلم ما في الأرحام وما تجري النفس ماذا تكبر كدا وما تجري النفس بأي أرض تكون إن الله ni ṣúrọ́tù lùpán gbé jáde anábì ní márùn iná láìdá ìlú sáà ọjọ́ wo láyé fẹ́ tán táyé ò ní jáyé mọ́ níjọ́ wo ni gbéǹde òdè tọ́lọ́run ó dájọ́ láyá ẹnìkan ò ìmọ̀ ẹjọ́ náà ìlọ́lọ́ ọ̀dọ́lọ́ sí lè gọ́ ìzọ̀ ní ibo ló fẹ́ rọ̀ sí talẹ̀ tó forecasting lálé máa ṣe tí wọ́n pè ní forecasting pé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ ń bí báyìí wọ́n ó fi probability sí ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lè sọ pẹ̀lú àmọ̀dájú allegoism àwọn àfáà ṣàlàyé pé òun kàlífàrúkù báyínà allegoism wà lè mọ́tọ̀rù mọ́tọ̀rù yẹn òun lè lárúbá òjò wọ́n ní yàtọ̀ ń bẹ ń bẹ pẹ̀lú goyes ṣókí tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ wọn torí pé ìbẹ̀yẹn kọ́ ni mo fẹ́ lọ gangan omi lè pọ̀ kó sọ̀kalẹ̀ láti sánmà ṣùgbọ́n kó má wúlò kó má ṣàǹfààní ń bẹ mọ́tàrù nìyẹn a máa lè goyes òun ni omi tó sọ̀kalẹ̀ láti sánmà tí gbogbo àlùbáríkà ń bẹ ń bẹ tí ó ṣe ẹranko láǹfààní yóò ṣe irúgbìn láǹfààní àwọn èèyàn náà ó sáǹfààní ń bẹ̀ irú òjò yẹn bó ló fẹ́ rọ̀ sí ọlọ́run ẹnìkan ò má wàyà alámúmá fi arham in ti ń bẹ nínú oyún ta ló mọ̀ ìgbà tí ọlọ́run ọba ti dá tán lálàáfáwò sọ pé jọkùnrin àbóbìn lẹ́yìn tọ́lọ́run ti parí iṣẹ́ ẹ̀ ṣáájú kíṣẹ́ yẹn ó tó ṣe ta ló lè sọ bọ́lẹ̀ pé àwò náà mọ́ wòwò kú o èmi àmọ́ mẹ́rin kan wá tẹbá rántí láyé Babangida gbà tó jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo pépà ló gbé e nígbàtí ìyàwó rẹ̀ Maryam tó lọ ṣe scanning ọkùnrin ni wọ́n ní yóò bí ń jọ náà àmọ́ ńgbà tí ó bímọ ló bá dóbe ẹ́ńjìnì bá dókùrọ̀ gbogbo pépà ló gbé wọ́n ti ń retí ọmọkùnrin ọmọ tí ń bẹ nínú oyún ta fẹ́ bí iṣẹ́ káfíńtà ni ó àbí dókítà olóríire ni àbó lórí ibú kí ni ó gbéṣe nígbésí ayé ọmọràndà tí ó wà bá wa ṣàlàyé ẹ̀ نفس ماذا تكسب غدا ما تدري نفس ماذا تكسب غدا ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la kò sí lọ́wọ́ ẹni kankan suhair bunu abu sulma ó ní àlámùlẹ̀ yaoma wálé amúsí kọbílà hó wàlákínà ní anìlmì máa fi gọ̀dín àmì mọ̀mù ní torí pọ́ mi àná kò pamọ́ fún mi torí àjọ ló kọjá ni wàlákí nà ni ṣùgbọ́n èmi á ní ìlímì máa fi gọ̀dín àmì ìmọ̀ ọlá ohun ò tọdún kan sónìí ọlọ́run ni wọn ò mọ́ gbogbo àwọn tí ó sì pẹ̀pẹ̀ mọ́ra wọn òkúrọ́ ni wọ́n mo sọ nínú àyà inú súra yìí gangan gbàtọ́lọ́run ní ìdàlọ́ ìmọ̀fà tí ò lè lọ́yìn ṣe àwọn pàtí kàánú súra yìí náà mo sọ nígbà náà pé nínú pépà wọ́n máa ń sọ̀rọ̀ nípa stars pieces eh, Sagittarius Capricorn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn láwọn ń wúra wọ̀ mo ṣẹ́nu kù lórí àwọn ọ̀rọ̀ kan tí mo tún fẹ́ sọ nígbà náà mo dárúkọ Lagos weekend ọkùnrin tí mọ̀ kọjọ́ náà títì lọ́kọ́ pa sí lẹ́kọ̀ọ́ tí ó sọ pé má jáde lónìí aṣọ pupa ni ó wọ òun fún rárá rẹ̀ orí rẹ̀ ọkọ̀ ló gbá lórí títì lẹ́kọ̀ọ́ وما تدري نفس بأي الأرض تموت إن الله عليم قدير وما تدري نفس بأي أرض تموت kò sẹ́ni tó mọ ilẹ̀ tó ń ó kú sí mo dà pé mo dárúkọ àwọn méjì tí wọ́n já àfá ẹyọ kan ni mo mú wá mi fi kejì kún náà ni bàbá wa Sheikh Abdullahi Al-Ilory ìlú èbó làwọn náà lọ London wọ́n sick òkú wọn ni wọ́n gbé bọ̀ mẹ́ tọ́rẹ́lẹ̀ rìn ní bí àwọn àfá àmọ́ bí tí wọ́n kú sí wọn ò mọ̀ kankan 19 kìlẹ̀gbẹ̀ ẹ̀hẹ́ bàbá ní 87 èmi gan wà láyé mo rí mo gbọ́ news bí n tiẹ̀ sí mẹ́ wọn ò fi pìtàn fún mi mi èé sọ máa gbé kọrùn rẹ̀ okòó jọ náà ní Nigeria àwọn ìjọ tí wọ́n máa ríran sí yàn pé ẹ má jáde nílé ẹ má travel níjọ tó lórí wọ́n fẹ́ fàyé lẹ̀ mọ́ sọ́sẹ̀ tàbí tí wọ́n pè ní mọ́rọ̀sẹ̀ èkó síbàdàn Lagos Ìbàdàn expressway ló ti lásídẹ̀ǹt kò dé UCH tó fi kú ọ̀ṣọ́fà ni mò ń ṣàlàyé yẹn tó dásẹ̀ lẹ́sílẹ̀ mo máa máa dárúkọ torí pé àwọn tí wọ́n máa ríran nìyẹn ẹ gbọ́dọ̀ travel ọ̀nà yóò dá àwọn gan fúnra wọn ṣé wọn ò rí pọ́nà òdá níjọ́ tí wọ́n lọ tàn bàbá ádámọ̀ yàtọ̀ àwọn ò sọ fún yín pàwọn mọ̀lá ṣùgbọ́n àmọ́ mú yẹn wá torí ẹlòmíì lè máa rò ó pé tí wọ́n yàtọ̀ olóyẹ́ kí n sọ ti Sheikh Ibrahim Niyas New York lòun náà kú sí lamẹ́ríkà hospital nígbà tó sí kìkìí ṣe Senegal wọ́n gbókú ẹ̀ lọ sí sí káọ́lá ni ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé àwọn mọ̀ọ́lá ó ní ti ọ̀ṣọ́fà tí mo sọ yẹn tó ráwọn àmọ́ sọ pé wọ́n ríran sí yàn ìgbà tó tún kù náà wọn ò àmọ́ mo dàgbà mo kọjá ọmọ àgbékọ́rùn rẹ oní oko ń jọ náà etí ara mi mo fi gbọ́ news wọ́n ṣàlàyé ìjọ náà a béèrè lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn wọ́n ní orí tẹ́lẹ̀ ó kàn fẹ̀mí gbé ni ẹ̀ǹgbà tó fẹ̀mí gbé ẹ̀mí ni ò sì gbé kọjá ẹkù tara yín jẹ ó tó bẹ́ẹ̀ ẹjá mọ̀ tẹ̀síwájú ọlọ́run ọba ní torí pa ti ṣàlàyé àyà yẹn a kò lérí ẹ ọlọ́ni láyá alámùhá ilá ọhú ẹnìkan kò símọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹ̀ àfitán ní ọ̀dọ̀ ọlọ́ni a ní bùkátà sí kálọ̀ mọ́ ẹyẹ nǹkan wò ẹjọ́ mo fẹ́ tráfù bó lọ̀nà ẹni tí mọ̀yẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ lọ́lọ́run ó wà sọ fọ́lọ́run tó bá fẹ́ nírìn àjò rẹ tó fẹ́ lọ ó fẹ́ ṣoríire ó fẹ́ lọ nírọ̀wọ́rọsẹ̀ ó sì fẹ́ padà ọlọ́run ló wí fún kìí sàwọn ẹ̀yẹ tí ó bọ̀ ogún àwọn ọ̀lẹ tí ò ríra wọn ọlọ́wọ́ ni wàyà alámúmọ́ fi lè bá rí wà bá rí gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ọ̀dàn ni ilẹ̀ aṣálẹ̀ ni ilẹ̀ igbó ni gbogbo tí ń bẹ̀ ń bẹ̀ pátá ọlọ́run ọba mà ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tí ó ń pè ní vegetation bẹ́ẹ̀ ṣe gúrùpù ẹ̀ láti mangrove ẹ̀tún pè kan ní forest àbí ẹ̀tún pè kan savannah ẹni sahel sudan savannah ẹ̀pìn bẹ́ẹ̀ ọlọ́run lóun ló mọ gbogbo tí ń bẹ ń bẹ wà lè bá hárì gbogbo tí ń bẹ nínú omi gbogbo tí ń bẹ nínú omi pátá òun mà ọlọ́run lóun dá àwọn ẹ̀dá sórílẹ̀ òun tún dá mísìlà una irú àwọn tí ń bẹ lórílẹ̀ yẹn òun tún dá sómi àwọn onímọ̀ ìjìnlẹ̀ gan ni ẹ̀dá tí ń gbé inú omi pọ̀ ju torí ilẹ̀ lọ torí pé bàbá womi fún rẹ̀ gan ó pọ̀ jùlẹ̀ lọ bàbá ṣe inú geography ṣe tútọ̀dù ní wọ́n lómi kó ní àbí tíríkọta orí geography ó ti gbàgbé ó dà pé tútọ̀dù ta bá dá ilẹ̀ sí mẹ́ta wọ́n ní gbogbo ayé ta bá pín sí mẹ́ta omi kó ìdá méjì mẹ́ ilẹ̀ tá ń tẹ̀ òun wá kó ìdá kan ọlọ́ni wà mẹ́ tásùkùtù mi ń wárọ́kọ̀ tí ń mi ń wárọ́kọ̀ tí ń kí ni wọ́n ń pè ní wárọ́kọ̀ o náà léwé mọ́ pè ní pépà o sọ pé náà wárọ́kọ̀ náà wọ́n ń pè pépà ó sì bá English mú bàbá lọ́rọ̀ ìwé wọ́n ní 60 leaves àbíkò bá mú náà léèbù lífù náà wọ́n ń pè léèbù péjì 60 leaves so lárúbáwá náà wọ́n tún pè pépà náà ní wárọ́kọ àìdẹ̀lẹ̀ wárọ́kọ where's your paper <laughs> ọlọ́run ní ewé kan mi ń wárọ́kọ tí tó wá ní nákírọ̀ ó wá ní indefinite yẹn pé ewé kankan kò ní bọ́ àyàfi pọ́lọ̀ ti mọ̀ pé wèyẹn fẹ́ bọ́ ṣáájú kó tó bọ́ Wàlá bẹ́tì ní ìsúlùmọ̀ tẹ̀lé àrùn. Wàlá hábà ti ń fi zùlùmọ̀ tẹ̀lé àrùndì. Hóró ọkà ni àgbàdo ni àti gbogbo tí ń jésò oníhóró tí ń bẹ nínú òkùnkùn lẹ̀ ṣáájú kó tó hù lọ́lọ́run wò tó sì nímọ̀ nípa ẹ̀ àti hù rẹ̀ kò ṣẹ̀yìn ọlọ́run. Wàlá rọ́bì bí wàlá yẹ́bí sí إلا بكتاب مبين ولا رطب kò sí tútù kan igi kan ò ní tútù wà lákí tó ní yábìsí gbígbẹ kan ò ní sí kí nǹkan kan ó gbẹ àbí kó tútù bí àyàfi pé ṣáájú kó tó tútù àbí ṣáájú kó tó gbẹ ó ti wà lákọọ́lẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ àyà yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ nínú rẹ̀ náà ni kí gbogbo wọn lọ mọ̀ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ kó bọ́lọ́run lójijì ah lágbájá kú sọ́lọ́run wàá mọ̀ ni báwo ló ṣe ápùn ìwọ ni kó béèrè báwo ó yá lọ ah bọ́bọ́ ìdí mílọ́níà lẹ́nu oṣù kan ó kàn travel ní ó dẹ̀dẹ̀ ó di bó ṣe wọ ọlọ́run náà nìyẹn wà wà kò lè ṣe in gbogbo nǹkan lọ́lọ́run in tó ń rò nínú ọkàn rẹ bó ṣe wò mí ọlọ́run in ti lọ nínú ọkàn lílọ tẹ̀síwájú ويعلم من جرأتم بالنهار ثم يبلسكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم ọlọ́wọ́ ni wà lẹ́dí yàtàwà fákúnbì lẹ́yìnlì ọlọ́run ọba lòun mú ẹ̀mí yín òun gba ẹ̀mí yín bí lẹ́yìnlì lálẹ́ nígbàtà fẹ́ sùn eléyìí ni ọlọ́run sọ́nù kùránì náà yàtàwáfàlẹ̀ àǹfùsù hìnà manamiha ọlọ́nsọ́nù kùránì nígbà téèyàn bá sùn tẹ́ bá ti fẹ́ sùn tẹ́ ń tó gbé tẹ́ sùn ọlọ́run ló ń gbẹ̀mí yín nígbà náà àbíta ló gbà ọlọ́run lóhun lòun ń ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú wàyá alámù jàrọ́ tó ń bí nàárì ọlọ́run ọba ní èyí nìkan kọ́ òun mọ gbogbo mọ́jàrọ́ tún nǹkan tẹ́ ń ṣe níṣẹ́ gbogbo tẹ́ ń fọwọ́ ṣe gbogbo ṣe yí pátápátá lọ́sàn òun mọ́ àtúgbọ́yé nínú ọ̀rọ̀ yìí pé ọ̀sán lọ́lọ́run fi gbòkègbodò wá sí ọ̀sán ni kí ni ọlọ́run fi ìgbòkègbodò wá sí tóró lóun mọ́ yálàmù ma jarahtum bin nahari níta ń ṣe lọ́sàn ó mà òun sì ń gbẹ̀mí wa lóru ó fi hàn pé òru yẹn ìsinmi ló dáa fún iná ló fi sọ pé waja'alna nawmakum subata waja'alna layla libasa waja'alna nahara ma'asha òru oorun yín òun ṣe nísinmi fún yín ẹ̀mí ò sinmi wàjáàlá láìlà lìbáṣà òru ìdàbòrà ló jẹ́ fún yín bàbá fẹ́ sùn àdáṣọ́bòrà wàjáàlá náhárọ̀ ọ̀sán ma àṣà ìwájẹ̀ ẹ̀mú ló jẹ́ àmáwọn kan ti sọ di kọrí nkọ̀dí ọ̀sán làwọn sùn òru ni wọ́n ṣiṣẹ́ ni ò sọ pé tó ń ṣiṣẹ́ ọdẹ àwọn ọdẹ yẹn àwọn tó sọ di kọrí nkọ̀dí ni ò já wọn náà ó sùn àwọn làwọn olè ẹ̀rí pé olè ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tó dá ni pé ọlọ́run ní kó fọ̀sán ṣiṣẹ́ kó fòru sùn ó ní òru lòun ó máa fi iṣẹ́ òun máa fọ̀sán sùn òyì yàtọ̀ sí kó takótọ́ lọ́n pọ́lọ̀ ní àmẹ́jalè tó jà ọlọ́run bá ní nam ثم يبيسكم به ليقضى أجل مسمى ليقضى أجل مسمى ọlọ́ni lẹ́yìn náà yàbá áfùkún fíhì ọlọ́run ó wà gbé dìde àwọn nínú oorun òun gbé dìde àwọn wọ́n ṣàlàyé wọ́n ni yóò gbé wa dìde nígbà wo ni ìjọ gbéǹde alkiyama méjèèjì kò sí èyí tí ò wọlé ń bẹ bá bá sùn ọlọ́run ní jì wá ṣùgbọ́n nínú àyàtà sọ lẹ́ẹ̀kan pé ọlọ́run ní òun ló gbẹ̀mí wa nígbà tá a bá sùn ọlọ́run ní hínà mọ́nà nígbà tá a sùn wàládí lám ọlọ́run ọba ni a'udhu billahi minash shaitanir rajim Allahu yatawaffal anfusu hina nawmiha wàládí lám tamutu imna manamiha ọlọ́run ní Allahu òun ọlọ́run ọba yatawaffal anfusu olóhun gba ẹ̀mí ọmọ ènìyàn hínà mọ́tíhá báyà yẹn ṣe wá nìyẹn allọ́ọ̀ládì yàtàwà falẹ̀ àǹfùsù hínà mọ́tíhá wà láti lámtàmótù hínà mọ̀námihá alhamdulillah báyà ti wá nù ọlọ́ọ̀lọ́hun lòun gba ẹ̀mí hínà mọ́tíhá nígbà tí ẹ̀mí bá fẹ́ téèyàn bá fẹ́ kú òun lòun gbẹ̀mí ẹ̀ wà láti lámtàmótù ẹni tí ò tí ìkú òun máa gbẹ̀mí ẹ̀ hínà mọ̀nàmíà lásìkò tó bá sùn ẹwọ̀nà méjì tọ́lọ́n fi ń gbẹ̀mí ọ̀nà alákọ̀ọ́kọ́ nígbàtà bá fẹ́ kú ẹ̀mí yẹn wọ́n gbà áwà àwáyé mọ́ ṣùgbọ́n nígbàtà àti ìkú tá a bá fẹ́ sùn wọ́n tún wá láti gbẹ̀mí wa tá a bá ti sùn wọ́n ti gbẹ̀mí yẹn nìyẹn mo rò pé títí táàtù fi jí ọlọ́run tún wá ní àwọn tí wọn ò bá kú lójú oorun yẹn òun ó dá ẹ̀mí wọn padà ìlà ajalè musamman lọ àsìkò tá a ti ṣàdéhùn wípé wọ́n jáde kúrò láyé ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون Ọlọ́run bá lè jọ láó ṣàlàyé fún wa bẹ́ẹ̀ wípé olùgbẹ̀mí wa. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ànábì wa Ìsá ọmọ Maryam nínú Súrọ́tù Ali aya ìkarùndínlọ́gọ́ta ń sura súra ẹlẹ́ẹ̀kẹta sura tírì aya 55 ọlọ́run ọba ní ìkọ́lá ńlọ òyà ìsà ìní mútawà fíkà wọ̀rọ̀ fìrúkà ìláyà ó ti rí ìní mútawà òyà ìsà ìní mútawà fíkà wọ̀rọ̀ fìrúkà ìláyà ومطايرها من الذين كفروا وجائز الذين كفروا كقول الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم بما كنتم به تختلفون. torí pé lóòótọ́ bùnú Abbas rọ̀díyàlọ́ ánì nínú sọ́yí bukhari ń gbàtọ́lọ́ ní ní mútawà fíkà ó ní ní mùmí túkà èmi wọ́n pa ọ́ àwọn àfá ìtumọ̀ méjì ni wọ́n fún ááyà yìí ìní mútawà fíkà ìtumọ̀ àkọ́kọ́ ni pé anábì isa kò kú ṣùgbọ́n agbẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó sùn ṣe ń pé ẹ̀mí náà jáde lára ẹ̀ gẹ́gẹ́ bí àyà tọ́lọ́wọ́n bá sọ ń bí pé wà ládí yàtàwà fákóńgbè láìlì ó ló ń gbẹ̀mí wa lálẹ́ tó ṣàlàyé ẹ̀ nínú àyà míì wípé ẹni tí ò tí ìkú òun gbẹ̀mí ẹ̀ hínà mọ̀nàmì ànígbà tó bá sùn ìyẹn ni pé gbígbé tí ọlọ́run bá gbé ìyínsá lọ sí sánmà bálẹ́rọ̀ fa àúlọ òrìlé ì ọlọ́run ló ń gbé lọ sí sánmà ìyẹn ni pé ọlọ́run gbẹ̀ ní ẹ̀ ṣùgbọ́n kì ṣe ti kìí ṣe ti ikú gangan ikú kékeré irú ìtawà náà ń nígbà tá a bá ní oorun làbúrò kú tàbá pẹ̀rẹ̀ kú ó gbẹ̀mí ẹ̀ ó wá gbé lọ ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn tó sì bá mú bẹ́ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ní ti ikú gangan ìyẹn ò mọ̀ wá jẹ́ filimustakbal ìnímúmítúkà èmi ó pa ṣáájú kí ṣáájú káyé ó tó parẹ́ tánàbí sàlàyé fún wa wípé ilé ayé ò ní parẹ́ àfi tí Ìsá ọmọ Màríámà bá dé ànábì ló sọ bẹ́ẹ̀ torí náà àwọn kan nínú gbàgbọ́ wọn áyà yìí súra 3 áyà 55 bí wọ́n fi ṣẹ̀rí pé Ìsá ọmọ Màríámà ti kú wọ́n torí pọ́lọ̀ ní ní mutawafika wọ́n wà lọ mọ́rọ̀ búnú Abbas mùmí túkà ó lẹ́ pé búnú Abbas sọ̀rọ̀ tó pọ̀ èyí tó bá fẹ́ẹ̀nú wọn mú tí wọ́n lè yí ni wọ́n lọ mú àwọn ọ̀rọ̀ rẹ̀ mí pọ̀ lọ́kànrin àti táwọn sàábé mi sọ wọ́n díjú torí pé kò bá fẹ́ẹ̀nú wọn mú bíró àbúrò rírọ̀ ó sàlàyé nígbàtọ́lọ́wọ́n ọba sọ wípé wà inú suratu wà iná wúlà ìmú lè sáàtì fálátàmtàrú nàbí ha tí mọ́sílági ṣúrọ́tù sókòrò ṣúra kí ni yẹ ṣúra 44 kọ̀dí no dùkán ní 44 ṣúrọ́tù dùkán ní 44 ṣúra 43 ní sókòrò jẹ́ kí n bá ẹwọ́ àyà yẹn torí pé láti verse 57 bá mú láti bẹ̀ ọlọ́ni wà lámẹ́ dúrí bàbúnú mariama masalan ìdá kọ́hùn mú kàmílì òyà sí dùn ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون يصدون ọlọ́lámẹ́dùrí bàbọ̀nù mẹ́rin amẹ́mẹ́sàlá nígbàtí a mú Isa ọmọ Màríámà tá a fi ṣàpèjúwe fáwọn èèyàn. ìdákọ̀ ohun ẹ̀mí ni ogun yáṣì dúró. in tó jẹ́ ká mọ̀ ní pé ó ní dúríbà àti mọ̀ pé mọ̀jìwúlù nìyẹn àbí fílù lèmọ́dí mọ̀bìní yóò alàlè mọ̀jìwúlù dúríbà bónú passive voice mọ́jẹ́ ń lọ tinú lárúbá tó lè tètè yé wa wọ́n ń pè ní passive voice ní English it was written ṣó ti yé it was written akọ ta ló wá kọ òun ló fi jẹ́ pé subject tó bá tẹ̀lé ń bí a pè ní ná ibùlì fáìl nínú lárúbáwá ọ̀rọ̀ tó wà nípò subject torí pé kìíní yẹn la ṣiṣẹ́ lé lórí ṣùgbọ́n torí páàrí fáìl in tá a ṣiṣẹ́ lé lórí yẹn ó yẹ kó jẹ́ object mafúlù ń bí ṣùgbọ́n yóò lọ wà ní ipò sọ́jẹ́tì àwa ní na ibo lè fa ó kàn wà nípò ẹ̀ ní òun kó ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ lé lórí ni nínú gírámà ọlọ́wọ́n ní láàmà dúríbà bónú bónú yẹn ló gba dómà mọ́ríyámọ̀ yẹn ó lọ jẹ́ mùdọ́ fún ilé ì mọ̀jìrúurú ń bìlì ìdọ́fà wàhálà mọ́tùjárì alifatiha níyàbàtà nílì kásírì lè anna ismun láyà ń sọ́rìfù wà mọ̀ sábàbù wà wá alẹ̀ ojima àti pójórúkọ obìnrin lọ́rọ̀ kan ṣá torí àwọn ọmọ ilé kí ó ló jẹ́ kí n sàlàyé yẹn ọlọ́ nígbàtà fi Ìsá ọmọ mọ́ríámọ́ ṣàpèjúwe ìdákọ́ òun mú kàmí ní ohun àwọn ìjọ rẹ̀ yàsí dùn kò sí ju pé wọ́n ń ṣe yẹ̀yẹ́ lọ ẹ̀rìn ni wọ́n ní rẹ̀ náà wọ́n ní à alihatuna khairun amhuwa ṣé àwọn alihatuna àwọn ọlọ́run tàwọn táwọn ń sìn amhuwa àbí isa ṣé àwọn ló dáa ni àbí isa mọ́dára kò ma daraba ulaka illa jadala ọlọ́run ni wọn ò dédé mú wá ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn lápò ìjúwe illa jadala àyàpé wọ́n fi fẹ́ bá ọ jiyàn ní ìrẹ́ ànábì bal hum qawmun khasimun alájàngbìlà ni wọ́n oníwàhálà èèyàn ni wọ́n àwọn ọ̀rọ̀ yẹn máa mọ́ gé lérèfé ní ìfẹ́ máa tẹnu torọ́ tún láwọn àlàyé kan nínú ẹ̀rí pọ̀rọ̀ yẹn lóyún sínú ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́lá ń lọ máa tẹ̀síwájú in uwa anábi isa ò jẹ́ nǹkankan ilá abidun ẹrú ni kìí ṣọ́lọ́un àni amúnáálé ìṣùgbọ́n àṣèdẹ̀ra lè lórí ọlọ́run bá ṣàánú ẹ̀ wọ́n jẹ́ ó wá gbọ́ra ọ̀nà ara wáyé kò ní bàbá àmóníyà mariam tó sì bi kò jẹ́yàwó ọlọ́run torí mọ́ sọ ibà tán ọlọ́run oníyàwó ọlọ́run oníyàwó kò sì dún sọ lẹ́nu pé nígbàtà wà yúnivẹ́sì àmọ́ ẹ̀sì gíní kà pè ní triangle yẹn mystery lámọ́ pè tàbá ti ya triangle fún wọn igun mẹ́ta a ní god mary jesus a ní Mary Jesus wọ́n ní mother son God Jesus father son àwọn ní God Mary husband and wife ò ní ṣe é wí àbí yóò ṣe é wí bó tilẹ̀ jẹ́ pé nínú èsì tí wọ́n fún amẹ́dídà lórí àwọn ọ̀rọ̀ tó kọ nípa ẹ̀sìn Christianity ọ̀kan nínú àwọn àfáà ṣọ́ọ̀ṣì ó padà fẹ́ ó jẹ́ ká gbọ́ yé pé ìyàwó ọlọ́run ni ṣùgbọ́n kò lámọ́lẹ̀ ó nítorí ta bá wo Mariam nígbà tó lóyún ọ̀nà tọ́lọ́run bá bá sọ̀rọ̀ dàbí ìgbà tí ọkọ ti ń tọ́jú ìyàwó ẹ̀ tó lóyún tí a pé kò lámọ́lẹ̀ ṣùgbọ́n tó já gbọ́ yé ni pé ìyàwó ẹ̀ náà ni kí lorúkọ ọkùnrin tó àti abẹ̀rẹ̀ mẹ́lídà jọ ṣe dìbéètì yìí lamẹ́ríkà Jimmy Swaggart Jimmy Swaggart ló sọ bẹ́ẹ̀ <laughs> ẹ̀rìn tá a bá wò ọ̀nà náà bí ìgbà tó ọkùnrin tọ́jú ìyàwó ni kò lámọ́lẹ̀ ṣùgbọ́n ohun tó fi agbọ́yé náà nìyẹn bẹ́ẹ̀ ìsọkúsọ ni ọlọ́run ní ní ìsá wàjàlè náà ó mẹ́sàlá àwọn Banu Israel àwòkọ́ṣe ni ó jẹ́ fún wọn tẹ̀síwájú Ọlọ́run ní wá láwọn ọ̀nà ṣáàù laja'alna minkum màláíkà tó bá yẹ kó wù Ọlọ́run ọba ní ètàwọ̀ èèyàn fi ń gbé orílẹ̀ àwọn màláíkà lòun ó dá fìlì àrídì sórílẹ̀ tí wọ́n mọ̀ rìn bẹ́ẹ̀ yàkùlùfún tí wọ́n rọ́pò wa lérílẹ̀ àmọ̀lẹ́kà ló wọ́n dá bẹ́ẹ̀ òun lè ṣe ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ mọ̀lẹ́kà ló kún sánmà àwọn òsín mẹ́ anábì ní àtọ́tí sánmà sánmà ó kẹ́kẹ́ wà hókọ̀ làwọn àyà hótọ̀ ó tó bẹ́ẹ̀ náà kó rọ́ ẹgbẹ́ tí 9-11 tó bá rú ẹrù pàápàá ẹmọ̀gbọ́ tí ó mọ̀dún ah, bí ẹn fẹ́ ya torí dẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kò sí ààyè kankan ní sánmà kódà kó kéré tó kéré bí kòbókò tí ń bá gbàgbé àyàfi kí màláíkà ọmọ wà ń bẹ̀ gbogbo sánmà kún fún màláíkà ó rú ẹrù ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ tí ò jáwà ó dúró ń bẹ́ẹ̀ ó lè ṣe náà kí wọ́n máa gbórílẹ̀ tẹ̀síwájú wa innahu la'ilmu lis-sa'ati wa innahu dájúdájú Isa ọmọ Màríàmù tẹ́rí yẹn ó náà ni Jésù la'ilmu lis-sa'ati àmì kan ló jẹ́ fún òpin ayé falátàmùtàrù ẹ má ṣe ṣiyèméjì lérí ẹ̀ èmi ni ẹ tẹ̀lé èmi ànábì ni mo ń pè yín alábàásírọ lórí ìmọ̀ kìí ṣe lórí iyèméjì tàbíàsírọ mọ́sàkì eléyìí ojú ọ̀nà tó dúró tọ́ pé isa ọmọ mẹ́ríàmà yóò padà sáyé ó ní muhammad sallallahu alaihi wasallam òun búra pẹ̀lú ẹni tẹ́mi òun bẹ̀ lọ́wọ́ ẹ̀ ọmọ mẹ́ríàmà yóò padà sọ̀kalẹ̀ hákàmọ́ lérí rẹ̀ ládájọ́ adílá déédé kí ni ó fi dájọ́ òun náà ni Quran anábì sallallahu alaihi àwọn iṣẹ́ mi tí ó ṣe ṣùgbọ́n tọ́pìkì kọ́ yẹ in tí mo tú lọ ní ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé èyàn ò tí kú gangan ṣùgbọ́n ó sùn agbẹ̀mí ẹ̀ àyà kùránì sọ oníkú kéèké mùtàwà fi ká ọlọ́run gbẹ̀mí èyàn nígbàtí èyàn kú gangan oníkú ńlá mo wá sàlàyé pé ti isa ọmọ mọ́ríámà tó ṣẹlẹ̀ sí mùtàwà fi ká tí mi àbá sí ní mú mi túká yẹn ìtumọ̀ méjì ìtàkọ́kọ́ ni pé ọlọ́run ọba pa ní ti oorun ó wá gbé egun sánmà gẹ́gẹ́ bí èyí tà nínú ṣòra àyà 55 àyà tó sọ wípé wíwá isa mọ̀mọ́ríámà mi ló jẹ́ fòpin ayé ni mo lọ kà nínú ṣúrọ́tù ṣókúrò ṣúra 43 àyà 60 kan yẹn ni mo ti kà á tó rẹ́ lómi lérò pé kò tiẹ̀ sínú kùránì ọlọ́run á ní ìní gbé ọ wá sọ́dọ̀ mi tọ́lọ̀ ń padà sọ pé rọ̀fá àúlọ ilé ì wà mọ́ kọ́tàlú wà mọ́ sọ̀làbú àpáyínsá wà mọ́ sọ̀làbú àsìkán mágbélébù bal ṣùbí ala bó ṣe rí ni pé orú wọn lójú ni bal wàlákin astafrula ṣùbí ala oru wọn lójú wọ́n rò pé isa làwọn kan balẹ̀rọ̀fà ọlọ́ ilé i ọlọ́run ní bọ́rọ̀ ti rí gangan ni pé òun ọlọ́run gbé lọ sọ́dọ̀ ààrẹ wakana lọ o azizan hakima onye pé ṣe é ṣe èèyàn lè máa pé ṣe ṣe é ṣe tíjọ́ gbèǹde alìkìyàmà àbí ṣáájú èyí tọ́lọ́run ó pa kó tó dijọ́ yẹn nígbà tó bá padà wáyé á padà pa tí ó kù òun ni mùmí túkà tẹ́lẹ̀ kejì ẹ jẹ́ ká tẹ̀síwájú kó lórí ọ̀rọ̀ Isa ọmọ Maryama ọlọ́run ní Allahu yatawaffal anfusu hina mawtiha wàlàtí lámtamut fi wàyòrísílólè òkúrọ́ ìlà ajalè mùsàmà ayà tí mo gbìyànjú láti rántí lẹ́ẹ̀kan nìyẹn ó wà ní ṣúrọ́tù zumar ṣúra 39 ayà 42 ìbẹ̀lẹ̀ ayà yẹn wà mọ́rùpẹ́ ti rí ṣúra 39 ayà 42 Allah yàtàwà falẹ̀ àǹfùsù náà. Allah yàtàwà 不要忽视你的母亲啊，为了你的母亲妈妈，不要只顾自己，不要只顾自己，不要爱得不够，不要只顾乌克兰，爱得不够，咱们听那伟大的爱。 àárín táwà yí technical area ni mo rò pé gbọ́ mo fẹ́ ká gbọ́ yé ó wà technical torí pé ìtọ́lọ̀ ń sọ́nu sura 55 sura 6 àyà 50 kìláǹkà 55 ó ní pé wàhúwà làdí yàtàwà fákùn bí lẹ́ìlì ó ló ń gbẹ̀mí yín lálẹ́ ṣe ìfẹ́ lèmi lè sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹlòmí àmọ́ kú lálẹ́ èmi ní ìtumọ̀ rẹ̀ ni pé nígbà bá sùn àbí ọlọ́run wa ni wá náà clarify ọ̀rọ̀ tí mo sọ yẹn sura 39 nine 42 forty ká. àkọ́kọ́ nìyẹn ọlọ́run ní bókú bá kú Allahu yàtàwá falẹ̀ àǹfùsà á nígbà téèyàn bá kú gangan ọlọ́run ló gbẹ̀mí ẹ̀. wàlàtí lamtamot fi mọ̀nà mi ha ẹni tí ò tí ì kú náà ohun ọlọ́run a máa gbẹ̀mí ẹ̀ nígbà tó bá sùn. níkọ̀ọ̀kan tá a sùn tọ́lọ̀ ń gbẹ̀mí wa ọlọ́run nífà yumusiku yóò wá hó díẹ̀ yóò dì í mú kò ní jẹ́ kẹ́mìyẹn ó padà mọ́ aláti kọ̀dọ̀ alẹ́ àlèmọ́ ojú èyí tá a ti kádàrá pé àsìkò tó sùn lẹ́mí rẹ̀ ó lọ tí ò ní wá mọ́ ẹ̀mí tá a wá gbà nígbà tó sùn yẹn á dìímú ànídà padà mọ́ àwọn èèyàn wà ní ó sùn ní kò jí mọ́ tẹ̀síwájú ìlà ajalè alẹ́ òkúrọ́ àwọn tásìkò kú wọn ò tí ì tó tí wọ́n sì ti sùn lọ tá a ti gbẹ̀mí wọn á wà á dá àwọn ẹ̀mí òní padà lọ di àsìkò tá a ti kọ sílẹ̀ pé wọ́n ó kú ìgbà yẹn láfẹ̀mí yẹn lẹ́dà. ìnà fi báyìí kàlà àyà àti nínú eléyìí làyà tí àmì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lìkọ̀ omi yàtàfà kàrò fún ẹ tó bá ń ronú yóò lè gbọ́rọ̀ ọlọ́run ọba wípé àṣé béèyàn bá sùn ó lè mọ́ jí mọ́ ìwọ tó sùn owó tó yẹ kó kó lẹ̀ kí wọ́n fi ṣe tọ́lọ́run ó lọ kó pamọ́ síbi tẹ́nìkan ò ti ní ìmọ̀ tó bá kú owó ṣègbè àìmọye ilé fẹ́lòmíì ń kọ́ pamọ́ tí ò wí fẹ́ nìkan ìgbà tó kú fámílì ọmọ ọmọ ọmọ ìyàwó ọmọ ẹbí ọmọ ilé yẹn ẹlòmíì ló jogún ẹ̀ ilé míì gan wọn ò ní mẹ́ni ó ní wọ́n mọ̀ yàgbẹ́bẹ̀ wọ́n mọ̀ tọ́bẹ̀ gbóbáyà lẹ́nìkan tó bá láyà